lórí Islam àti lórí ìlànà sàlàfíyà títí di àsìkò tí a wà yìí tí ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀keje ní oṣù Ramadan ọdún ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn mẹ́rin àti ọgbọ̀n àti mẹ́sàn lẹ́yìn hijira nabi sallallahu alaihi wa alihi láti ìlú makka alápàlẹ́ lọ sí ìlú madina ajẹ́rì pé ọlọ́run báyìí ọba ọ̀kan ṣoṣo ni ọba tí kò yẹ kí àwa orogún pẹ̀lú ẹ̀ kádà kankan mí ìpapọ̀ mọ́ nínú àwọn orúkọ ẹ̀ nínú àwọn ìròyìn ẹ̀ àwọn iṣẹ́ tí ń ṣe àtàwọn iṣẹ́ tí ó pa wá láti máa ṣe láti máa fi jọ́sìn fún ọlọ́run bá ọba Allah a sì jẹ́rì pé anábì sallallahu alaihi wa alihi wa sallam ẹrú sí ọlọ́run bá ní òjíṣẹ́ ọlọ́run bá ní àlékún ìkẹ́ ọlọ́run bá àánú ọlọ́run bá orí ajẹ́jẹ́ tán ọlọ́run bá kó ma bá nẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ilé ànẹ́bí àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbé tí a ń láǹfààní àti máa gbọ́ wa ní dédé àsìkò yìí níbi tí ọlọ́run bá lè kẹ́lá kádàrá kí ń kálukú wa kí ó wà báyìí tó ti ń láǹfààní àti máa gbọ́ wa pẹ̀lú kíkí islam wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh eléyìí tí a ń bá lọ nínú tafsiru wa tí a máa ń ṣe nínú oṣù Ramadan òun náà ni tafsiru suratul baqara ilé ìtàn bá lọ ní ìtumà suratul baqara ilé ìtí a ti bá dé orí àyà ẹlẹ́ẹ̀kẹ́ ọkàndínlẹ́ ogójì ní àná lónìí inṣá Allah ta'ala a bẹ̀rẹ̀ látorí àyà ogójì أعوذ بالله من الشيطان الرجيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعه ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون الله ذلك لا أنت سواج ننو إباني صورة ننو صورة صورة البقرة الله ذلك لا ننو آيات ياموي الله بالك bẹ̀rẹ̀ sí máa bá wa sọ̀rọ̀ pẹ̀lú ìtàn àwọn àbí pẹ̀lú ọ̀rọ̀ nípa àwọn Banu Israel ilé tó jẹ́ sí wípé a ọlọ́wọ́n bá ríkẹ́ láfẹ́ sọ fún wa àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn àṣẹ tọ́pa àwọn Banu Israel àtàwọn ìtàn wọn nítorí pé nínú Suratul Baqara ọlọ́run bá ilé kẹlá yẹnjú púpọ̀ ìtàn nípa àwọn Banu Isra'il ọlọ́run bá ilé kẹlá ń sọ nínú àyà tí a kéyì lẹ́ni tí ó ń pa láṣẹ àwọn ọmọ Israel àwọn ọmọ Israel ọlọ́run bá ilé kẹlá ń pa wọ́n láṣẹ kí wọ́n wọnú Islam nínú àyà yìí ọlọ́run bá ilé kẹlá dẹ̀ ń pa wọ́n láṣẹ rèé kí wọ́n máa tẹ̀lé annabi sallallahu alaihi wa alihi wa sallam ọlọ́wọ́ bá ní yá bá ní isra'il ọlọ́wọ́ bá ní mo pé ẹ̀yin ọmọ isra'il ọmọ israel tàbí wọ́n pè ní isra'il òun náà ni annabi yaqub alayhi salatu wassalam annabi yaqub ni wọ́n pè ní isra'il anabi yaqubu yìí nabiyyun min anbiya illahi subhanahu wa ta'ala ìkan nínú àwọn annabi ọlọ́run bá ní anabi yaqubu yìí abul anbiya ni bàbá àwọn annabi ọlọ́run bá ní nítorí wípé látọ̀dọ̀ anabi yaqubu tán ní isra'ili anabi tó pọ̀ ló jáde látara rẹ̀ anabi yaakubu alayhi salatu wassalam ó jẹ́ àrọmọdọ́mọ fún anabi wa ibrahim alayhi salatu wassalam nítorí pé bàbá anabi yaakubu alayhi salam òun náà ni anabi ishaqu eléyìí tí ó jẹ́ ọmọ fún anabi ibrahim alayhi salatu wassalam ọmọ ẹlẹ́ẹ̀kejì lórí ilé ìtọ́lá láfíà jù nínú kàtí àwọn olùmọ́sọ́ nítorí pé ìfàǹfà ń bẹ láàrin àwọn olùmọ̀ wípé ta ni ó jẹ́ ọmọ alákọ̀ọ́kọ́ láàrin anabi ismail àtànabi ishaq ṣùgbọ́n alqawl ar-rajih wallahu a'lam òun ni pé anabi ismail alayhi salatu wassalam òun lọ́mọ alákọ̀ọ́kọ́ anabi yaqub anabi ishaq ń jẹ́ ọmọ ẹlẹ́kejì anabi ya anabi sahaku yi òun lọ́wọ́ bí anabi ya anabi yaqub sáńpẹ̀ ní israel israel al-imam al-baghawi alayhi rahmatullah wọ́n ní israel yẹn wọ́n ní ìtumà rẹ̀ ní abdullah nítorí pé israel yìí èdè abroniya ni èdè abroniya wọ́n ní ìlì ń bẹ̀yẹn ìlì tọ́wà kọ́ parí ọkọ̀ yẹn

so wọ́n wá ní ìsọ́rọ̀ ìsọ́rọ̀ tó wà ń bẹ̀ yẹn síwájú il wọ́n ní òun ti ẹ̀rí sọ́fúwà ní pé Israel ay sọ́fúwàtúlọ́ sọ́fúwàtúlọ́ ẹni ẹ̀sà ọlọ́wọ́ bá naam eléyìí báyìí rí òun ni nǹkan tí wọ́n sọ lórí ìtumọ̀ Israel ọlọ́wọ́n bá alékẹ́lá sọ wípé mo pe ẹ̀yin ọmọ Israel ẹ̀yin ọmọ Israel ẹ̀yin ọmọ Ànábì Yakub alayhi salatu wassalam àwọn olùmọ́ ní kí lórí tọ́lọ́wọ́n bá alékẹ́lá fi pè wọ́n ní tó fi pè wọ́n pẹ̀lú orúkọ bàbá wọn nítorí pé wọ́n nítorí wípé ọlọ́wọ́n bá alékẹ́lá fẹ́ pè wọ́n sí ìkọ́sí bàbá wọn Ànábì Israel ànábì Ya'qub tó bá wà ká ní ànábì Israel tó bá wà ká pè ní ànábì Ya'qub ọlọ́wọ́ bá àlejò láfẹ́ pè wọ́n síbi wípé ọmọ èèyàn ńlá nìyí ọmọ ìkan nínú àwọn ànábì ọlọ́wọ́ bá òníyí ẹ̀kọ́ṣe bàbá yín ẹgẹ́ bí kéèyàn péyàn wípé ẹ̀yin ọmọ ọlọ́rẹ̀ ò ẹ ń pè wọ́n láti pàkíyèsí wọn wípé ẹran tí ọmọ ẹni tẹ́ ń ṣe o bàbá yín ọlọ́rẹ ní o ẹ má o so wọ́n ní irú pípè yẹn ni ó jọ bẹ́ẹ̀ kí wọ́n sọ pé ìwọ ọmọ ọlọ́rẹ èyàn pè sákíyèsí lórí pé kóhun náà kó ya ọlọ́rẹ gẹ́gẹ́ bí bàbá rẹ̀ ni nítorí wípé bàbá rẹ̀ jẹ́ ọlọ́rẹ òun náà lórúkọ bàbá rẹ̀ òfin tán òun náà ládẹ́ fi ń pè àpè ń pè mọ́ bàbá rẹ̀ nítorí wípé bàbá rẹ̀ níyì nítorí pọ́ jẹ́ ọlọ́rẹ̀ àwa fẹ́ kóhun náà kó rin ojú ọ̀nà bàbá rẹ̀ naam naam bẹ́ẹ̀ náà ni ká sọ pé ibn ọmọ akíkanjú ìta ń sọ fún ni pé kírò ẹni báyìí a kí ọmọ ṣe òjò torí pé àwọn bàbá rẹ̀ ń kọ́ wọn kí ń sojo eléyìí báyìí náà wà nínú àṣà Yorùbá ẹ̀rí pé tí Yorùbá bá fẹ́ kí àwọn kan wọ́n kí wọ́n lọ bá bàbá wọn láti jẹ́ kẹ́lẹ̀ pé bí àwọn bàbá yín ti máa ń ṣe rèé ẹni tó bá mọ Yorùbá dáadáa wọ́n mọ̀ kí pé ah, àwọn bàbá yín ní máa ń ṣe báyìí àwọn bàbá yín ti máa ń ṣe rèé sí bí bàbá rẹ̀ kìní kan ṣe bí bàbá rẹ̀ ẹ́ kódà àwọn onílù àwọn onífàsádù Yorùbá àwọn onílù àwọn náà mọ̀ kìyàn bẹ́ẹ̀ pé kìní kan ò dẹ̀ ṣe bí bàbá rẹ̀ tó ilé ibá yìí rí àwọn olùmọ́sọ wípé ìntọ́lọ́wọ̀n bá àlékiọlá tó fi pè wọ́n má Ísírẹ́lì nìyẹn rẹ̀ pọ̀ dáadáa bẹ́rẹ̀ kẹ́ sọ pé yabna al'alim ìrẹ́ ọmọ olùmọ̀ ìtàn sọ fún ní pé yabna al'alim utlubul ilm wọn náà wà máa mọ́ yàlá ìmọ̀kan o torí bàbá rẹ̀ àwọn bàbá yìí sàlá ìmọ̀kan ta ni wọ́n fẹ́ fi àìmọ̀kan jọ àìbẹ̀kọ́ ni so wọ́n wà máa pèèyàn sákèsí lórí ilé ìbáyìí gbogbo àwọn nǹkan tó jọ báyìí wọ́n ní òun ló súnmọ́ jù tọ́lọ̀ bá àdéjẹ́lá fi ń pè wọ́n ní tó fi pè wọ́n pẹ̀lú nǹkan yẹn pé yá bá ní Israel ọlọ́run bá ní mo pé ẹ̀yin ọmọ Israel mo pé ẹ̀yin ọmọ Israel naam ọlọ́run bá lè kíra sọ yí pé اذكروا نعمتي التي أنعمت عليكم ọlọ́run bá ní اذكروا نعمتي التي an'amtu alaykum ẹ rántí àwọn ìkẹ́ ìní ọlọ́run ọba àwọn ìkẹ́ ìní ọlọ́run ọba allati an'amtu alaykum eléyìí tí ìní ọlọ́run ọba àlékẹ́lá tí mo ṣe léyìn lórí àwọn ìdẹ̀ra àwọn ìkẹ́ ìní ọlọ́run ọba tí ìní ọlọ́run ọba àlékẹ́lá ṣe léyìn lórí ẹ rántí àwọn kìnnìwọ̀n yìí o àwọn olùmọ́jẹ́ pé wáyé pé tí yẹn bá fẹ́ ṣe zikru ni'ima tí yẹn bá fẹ́ rántí ìkẹ́ ọlọ́run bá lé lórí yàn ọ̀nà mẹ́ta lè yẹn mọ́gbà ṣe ìrántí ìkẹ́ ọlọ́run ọ̀nà lákọ̀ọ́kọ́ azikru bilqalbi i'tirafan kárántí ọlọ́run bá nínú ọkàn wa lẹ́ni tí ma ìkẹ́ ọlọ́run ọba yẹn ní ìkẹ́ láti ẹ̀ntẹ̀rọ̀ tí a jẹ́wọ́ ìkẹ́ ọlọ́run ọba nínú ọkàn wa pé á ah, ìkẹ́ ọlọ́run ọba báyìí ń bẹ lára mi gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ nínú ọkàn rẹ̀ tó sì ẹ̀ntẹ̀rọ̀ fún nínú ọkàn rẹ̀ pé ìkẹ́ ọlọ́run bá wà ni ó dúpẹ́ ìkẹyẹn sẹ́ni tí ò ti ẹ̀ mọ̀ pé ọlọ́run bá lè kẹ́lá kẹ́hùn tí ó gbà pọ́lọ́run bá kẹ́hùn eléyìí ó gbà nínú ọkàn rẹ̀ pọ́lọ̀ ọba àdẹ́kẹ́lá sí ìkẹ́ kẹta fún so ọ̀nà alákọ̀ọ́kọ́ tí yàn máa fi rántí kí ọlọ́run ọba òun náà ni belqalbi i'tirafan kí yàn gbà nínú ọkàn yàn wípé ọlọ́run ọba kẹ́ ni gbogbo ẹnikẹ́ni tó bá ti gbà nínú ọkàn rẹ̀ pọ́lọ̀ ọba kẹ́ tó ọlọ́run ọba lé ah, ṣe irú ìkẹ́ ọ̀nà alákọ̀ọ́kọ́ ni táàfìsọpẹ́ ni yìí náà ti ìkẹ́ ọlọ́run ọba tó wẹ́kẹ́ tí máa ń ṣe báyìí ìrántí ìkẹ́ ọlọ́run bá pẹ̀lú ọkàn ní ẹ̀ ìfi ọkàn rántí ìkẹ́ ọlọ́run bá ọ̀nà ẹlẹ́ẹ̀kejì bílìsáni sànáà bílìsáni sànáà kárántí ìkẹ́ pẹ̀lú ahán wa lẹ́ni tí ó máa ṣe ẹ̀yìn fún ọlọ́run lórí ìkẹ́ ká máa fi ahán wa yin ọlọ́run eléyìí túmọ̀ sí pé à ń rántí ìkẹ́ ọlọ́run ọba lórí wa nìyẹn ká máa fi ahọ́n wa ká máa fi dúpẹ́ fún ọlọ́run ọba lórí àwọn ìkẹ́ ìdẹ̀ra tọ́lọ́run ọba àlékẹ́lá ṣe lé wa lórí ká máa wá fi ẹnu dúpẹ́ fún ọlọ́run ọba à ń ìkẹ́ ọlọ́run ọba nìyẹn ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọ̀nà tí kárántí ike ọlọ́run ọba biljawari pẹ̀lú àwọn eríkèríkè ara wa ọ̀nà wùlá máa wá ń gbà fi eríkèríkè ara wa rántí ike ọlọ́run ọba bí sí ha fi ma yuhibbuhu wa wayo pẹ̀lú pé ká máa lo àwọn ike ọlọ́run ọba yìí ká máa lo oríkèríkè ara wa ká máa síbi ń ọba sí ká máa lò síbi tọ́lọ́wọ́ bá níkẹ́lá nífẹ̀ẹ́ sí tó dẹ̀ yọ ọlọ́wọ́ bá nínú bí sí ẹ̀mẹ́lìhà fi ma yuhibbuhu wa yurdi ká máa lò ká máa lò àwọn eríkèríkè ara wa yìí síbi tí ọlọ́wọ́ bá ẹnu yìí

lórí oore ìkẹ ẹnu tọ́nà bá àlékẹ́lá fún àbọ́ ń lu ẹnu yìí ń kọ́ láti fi sọ gbogbo tọ́nà bá àlékẹ́lá ní kí ó mọ́ sọ ó jẹ́ kúfùrù ni ó jẹ́ ṣírkù ni ó jẹ́ ọ̀rọ̀ bídá ni ó jẹ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ níbi ríbà níbi ìnàmímà ọ̀rọ̀ ẹ̀yìn ni òfófó ni yọrọ pípa ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ lọ́nà àwọn ọ̀rọ̀ tó máa ń jáde lẹ́nu ò nífẹ̀ẹ́ sí àlò ẹnu nìyẹn àfi ẹnu àdúpẹ́ fún ọlọ́run bá pẹ̀lú oríkèríkè ara nìyẹn bẹ́ẹ̀ ni àwọn oríkèríkè ara yòókù náà ojú wa ni imú wa ni etí wa ni làákàyè wa ni orí wa ni gbogbo ara wa pátápátá kódà tó fi má abẹ́ wa tó fi má abẹ́ wa so gbogbo àwọn nǹkan wọ̀nyí ká máa lò wọ́n sí nǹkan tí ọlọ́run bá àlékẹ́lá tó yọ́nú sí ká máa lò wọ́n sí nǹkan tí ọlọ́run bá àlékẹ́lá tí nífẹ̀ẹ́ sí eré ibá yóò ó túmọ̀ sí pé a ń fi oríkèríkè ara wọn yìí a fi ń dúpẹ́ fún ọlọ́run ba a fi ń rántí ìkẹ́ ọlọ́run ba òníyẹn náà ọlọ́run ba àlíkẹ́lá lẹ́yìn tó pa àwọn Banu Israeli láṣẹ ilé tó yẹ pé àṣẹ yìí náà rí àwa náà kó sínú àṣẹ yẹn nítorí pé al-ibratu bí ẹ̀mọ́min láti lábí kòsósì sábàbí nǹkan tí a fẹ́ wòye sí nǹkan tí ó pàtàkì òun náà ni ẹ̀mọ́min láti tí a bá rí pé láti yìí gbogbo wa náà ni ó kó sínú gbogbo wa láàmà lò lábí kòsósì sábàbí kìí ṣe wípé sábàbí tí nǹkan yẹ ti sọ̀kalẹ̀ nìkan yó máa wúlò fún kéèsì kùsùsù sábàb bal ẹ̀mọ́mù lọ́wọ́ ẹ̀rí pé lọ́wọ́ yẹn náà ó àmàmà àwa náà ó kó àwa náà sínú kájẹ́ni tí ó máa rántí ọlọ́run ba lórí àwọn ìkẹ́ ìdẹ̀ra ọlọ́run ba ti ń bẹ lórí wa pẹ̀lú àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí a ti júwe fún wa pé èèyàn máa ń láṣẹ láti máa rántí àwọn ìkẹ́ ọlọ́run báyìí tàbáwọ́ àwọn ìkẹ́ ọlọ́run bá tí ọlọ́run bá ṣe lórí àwọn Banu Israel àwọn kan yẹ pọ̀ gan nínú al-Qur'anul Karim tọ́lọ̀wọ́ bá ilé kẹlákà àtàwọn míì náà tọ́lọ̀wọ́ bá ilé kẹlákà tí Israel tọ́lọ̀wọ́ bá ilé kẹlákà nínú al-Qur'an òun náà ni mímú omi jáde fún wọn láti ibi inú àpáta àwọn ọmọ Israel ìdílé méjìlá ni wọ́n ìdílé mélòmùpò wọ́n méjìlá ìdílé kọ̀ọ̀kan ló dẹ̀ ní olórí tí wọ́n ló ní olórí tí ọlọ́wọ́ba àlékẹ́lá ní kí Musa aléyìí salam kó fún wọn ilé tí a padà máa ka tí ó jẹ́rìí lórí ilé báyìí inṣàlọ́ ní àìpẹ́ jọjọ nígbàtí àwọn ọmọ tí wọ́n ṣe àìkòrómi tí wọ́n rí omi tí wọ́n mú kí lọ́lọ́wọ́ bá ríkẹ́lá sọ fún Musa alayhi salatu wassalam ọlọ́wọ́ bá ní idrib bí asaka sakal hajar fanfajarat minhu ithnata ashrata ọlọ́wọ́ bá ní ní ìwà ànábì Musa fi anábì musa mú ọ̀pá yóò fi na àpáta kò mọ́ tí ó ṣẹlẹ̀ ọlọ́nkà ní kó fi na àpáta ni fanfajarot min husnata ashrata aina ọlọ́run bá ní látara àpáta yìí rèé àwọn orísun omi méjìlá òun ló jáde ń wọ́n ti ma ibi tí ó ti ma mú mi pé mashrabu ti wà nínú àpáta yìí rí mashrabu ti fọ̀dí àìdìmọ̀ kullu unasi mashrabahum kulu washrabu min rizqillah ọlọ́run ní ẹ̀yàn ọmọ Israel ẹ máa jẹun ẹ máa mu nínú arísìkì ọlọ́ọ̀ba wala ta'thaw fil ardi mufsidin ọlọ́run ní ẹ sì má ṣe ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ eré ìbáyé rí ní ìmọ̀ ọlọ́ọ̀ba ni lórí àwọn ọmọ Israel ọlọ́ọ̀ba ní ìmọ̀ ìyẹ̀rántí ẹ̀wò òtúrù ní ẹ̀mẹ́tìyà lẹ́tì ànàmtò àlẹ́ìkò tẹ́rí ní ẹ̀mà yìí ó wá ní láwùzù mufrod ṣùgbọ́n jamiu ni ó ma àwọn ìkẹ́ ọlọ́run ọba tí èmi ọlọ́run ọba ṣe léyìn lórí ẹ̀yàn Israel ẹ̀rántí ẹ̀wò ẹ̀rántí na'am ọlọ́wọ́ bá ní wa idnajjaynakum min ali fir'aun yasumunakum su'al azab ọlọ́wọ́ bá ní àwọn tí ìgbà tí aláyìn ọmọ israel kó lọ́wọ́ fir'aun alayhi la'natullah yasumunakum su'al azab ìgbà tààrà yí kó lọ́wọ́ àwọn يسومونكم سوء العذاب يذبحون أبناءكم وأموا وما كنين ودوا بينجونا ويستحيون نساءكم ودندا وما بنين وندا وفي وفي ذلكم وفي ذلكم بلاء عظيم وفي ذلكم بلاء من ربكم عظيم جزاكم الله خيرا وفي ذلك بلاء من min rabbikum azim ọlọ́wọ́ bá ní ó ń bẹ nínú nǹkan tí àwọn ará Ísírẹ́lì ń ṣe fún yín bala'un min rabbikum àdáwò látọ̀dọ̀ ọlọ́wọ́ bá yín azim tó tóbi ọlọ́wọ́ bá ní kí láwá lá àwọn ọmọ israel kó lọ́wọ́ firaun lọ́jọ́ gbàtí ànábì sallallahu alaihi wasallam tó ń sọ̀rọ̀ fún wa nípa ọlá tí ń bẹ fún jùmọ́ ọjọ́ jùmọ́ so ànábì ní kò sí ọjọ́ kan tó lóore nínú àwọn ọjọ́ tí oòrùn ń yọ níbẹ̀ tó ọjọ́ jùmọ́ torí pé ní ọjọ́ yìí lọ́lọ́wọ́ bá ní kíọ́lá ló la àwọn ọmọ Israel kú lọ́wọ́ Fir'aun alayhi la'natullah ọjọ́ jùmọ́ ni náà nígbàtí ọlọ́wọ́ bá ní kẹlá láwọn kó lọ́wọ́ fìràáhùn tó ń fi ìyà burúkú jẹ wọ́n nínú àwọn ìkẹ́ ọlọ́wọ́ bá tó tún ṣe lé wọn lórí ni pé ìgbà tí wọ́n fìràáhùn ń lé wọn lọ rèé tí wọ́n dé odò òkun yẹn yẹn wọ́n kò sọ́nà àbáyọ ti ti àwọn ọmọ ogun fìràún àtàwọn ọmọ ogun rẹ̀dẹ̀ ń bọ̀ lẹ́yìn ọlọ́run bá lè gẹ́lá pa nẹ́bí musa alayhi salatu salam láṣẹ ọlọ́run bá lè gẹ́lá ní kó fi pọ̀pá rẹ̀ yẹn ọ̀pá ọwọ́ rẹ̀ yẹn kó fi ná odò odò ń jọ́nà lọ́hùn ọ̀nà méjìlá ló tó pín sí nígbàtí anẹ́bí musa alayhi salatu salam tó fi ọ̀pá rẹ̀ ná odò ọ̀nà méjìlá ni odò rẹ̀ pín sí ọ̀nà méjìlá yẹn ti dédé ìdílé àwọn bànú ìsìrọ̀ílà méjèjìlá àwọn ìdílé àwọn bànú ìsìrọ̀ílì yìí na máa ń pè ní al-asbáàtò ẹ̀rìkínú al-kùránù inú suratul Baqara ọlọ́mọba àríkẹ́lá máa ń sọ̀rọ̀ àwọn al-asbáàtò so yí báyìí nìsìn méjìlá ẹ̀ náà ni odò yẹn pín sí tí wọ́n dẹ̀ kọjá nínú ẹ̀ tọ́lọ̀mọba àríkẹ́ládẹ̀ làwọn kò ní ọwọ́ fìràún aléyìí láàrínẹ̀tọ́lọ́ nínú àwọn ìkẹ́ tọ́lọ̀mọba àríkẹ́lá tó ṣe lé wọn lórí òun ni inzalul manni wasalwa ọlọ́mọba àríkẹ́lá sọ àwọn oúnjẹ mẹ́nu àti sálúwà ọlọ́ọ̀bà àlejẹ́lá sọ̀kalẹ̀ lé wọn lórí ọlá ń bẹ nínú àwọn oúnjẹ yìí púpọ̀ kódà títí dò ní ẹyẹ sálúwà yẹn ẹyẹ sálúwà yẹn ẹyin rẹ̀ ìwòsàn ńlá ni ẹyin rẹ̀ wọ́n gan mo ti rí rí dáadáa ní ẹyin sálúwà ẹyin rẹ̀ wọ́n gan so oríṣiríṣi àwọn ìwòsàn ló wà nínú ẹyin ẹyẹ yìí ọlọ́ọ̀bá alékẹ́lá láwọn kó níbi ẹ̀bùdíyà fìràáùn ìmúnisìn ìjẹgàba lórí ẹni fìràáùn alayhi la'natullah afáwa abúlàálíyà Allahu yarhamuhu afáwa abúlàálíyà wọ́n ni ni'ma ọlọ́ọ̀bá tọ́lọ̀bá alékẹ́lá ṣe lórí àwọn Banu Isra'il ó ní an ja'ala minhumul anbiya an ja'ala minhumul anbiya war rusul pé ọlọ́ọ̀bá ó dá àwọn ànẹ́bí ọlọ́run bá àtàwọn òjíṣẹ́ ọlọ́run bá sí wọn láàrin ọlọ́run bá sí àfàyọ àwọn ànẹ́bí ọlọ́run bá àtàwọn òjíṣẹ́ ọlọ́run bá láàrin wọn bákan náà ọlọ́run bá àlékẹ́lá dẹ̀ sí inzalul kutub ọlọ́run bá àlékẹ́lá sọ tírà kalẹ̀ lé wọn lórí ilé ìbáyìí náà rí wọ́n nínú àwọn ọlá àti àwọn ìkẹ́ tọ́lọ́run ilé ìbáyìí lọ́wọ́ bá lékẹ́ sọ fún àwọn ọmọ Israel kí wọ́n sì rántí ẹ̀ ilé iná jọ gbólówà nabi Musa alayhi salatu wassalam nínú suratul ma'ida aya 20 nínú suratul ma'ida anabi Musa sọ fún àwọn Israel ó ní ya qawm ẹ̀yin jọ mi udhkuru ni'matallahi alaykum ẹ rántí àwọn ìjáàlá fíkùm àmbíyà nígbàtí ọlọ́run bá àríkẹ́ láti ó mú àwọn ànábì ọlọ́run bá jáde láàrin yín ìkẹ́ ọlọ́run bá nìyẹn jẹ́ lé lórí wà ja'alakum muluka ọlọ́run bá dẹ̀ ṣe yín ní ọba wà àtàkùm kódàrí ọlọ́run bá àríkẹ́ nǹkan tí ọlọ́wọ́ bá rẹ̀ kẹlá ò ṣe fún ẹnì kankan ní àgbá ńlá ayé lásìkò yìí ma lam yu'ti ahadan min al-alamin ọlọ́wọ́ bá ṣe oore fún yín irú oore tọ́lọ́wọ́ bá ò ṣe fẹ́ nìkan rí lágbà ńlá ayé ilé ìbá yìí rèé àtúrò àwọn ayà tó èèyàn máa ń ti tú kí àwọn ọmọ Ísírẹ́lì é ọlọ́run bá gbọ́lá fún wọn ẹ̀rí wọ́n ṣe mọ́tò lákàyè ìlú mi kú gan bàbá ìlàzí ah ẹ̀rí àwọn ọmọ Ísírẹ́lì àwọn bà ní Ísírẹ́lì wọ́n ṣe fóònù àwọn bà ní Ísírẹ́lì wọ́n ṣe aeroplane àwọn bà ní Ísírẹ́lì wọ́n ṣe train wọ́n ṣe kíní kan wọ́n ṣe kíní wọ́n ṣe gbá wọ́n sàwó ó ń bẹ́ẹ̀nà àwọn kíní táwọn ń ka ìgàn tó jẹ́ sí pé òmí ìgàn àwọn kìí tó àwọn ní Ísírẹ́lì ni wọ́n ṣe àwọn mùsùlùmí gan ló pilẹ̀ omi nínú àwọn kinní wọ̀nyí nínú àwọn ìmọ̀ wọ̀nyí àwọn mùsùlùmí gan ló pilẹ̀ omi nínú wọn ṣùgbọ́n nítorí pé ní báyìí wọ́n ti westernize the brain wa wọ́n ti yí ìròyìn wa padà ká máa rórí bí àwọn ará west nítorí pé àwọn ará west ni wọ́n colonize wa wọ́n wá colonize làákàyè wa papọ̀ ṣùgbọ́n inú tó tẹni lè mọ̀ ní pé òmìnira ara lágbà àgbà ti làkáyè to be candid nǹkan tó mọ́ ń bà yẹn ló jẹ́ ni ẹ̀rẹ̀ èèyàn lónìí ó dẹ̀ máa ronú bí mùsùlùmí ni lil asaf mùsùlùmí ni but ìròrí ẹ̀ bí ìròrí àwọn ará west ni so so àwọn èèyàn tó wá máa ń ṣe jàǹbá púpọ̀ náà ẹ wo ẹ̀kọ́ ìwé tí a máa ń kọ́ yẹn àwọn èèyàn máa ń pè ẹ̀kọ́ yẹn ní western education pé ẹ̀kọ́ àwọn ará west ni ríhun náà ìjánilólè ni kìí ṣe ẹ̀kọ́ àwọn ará west àwọn ará west kọ́ ni wọ́n pilẹ̀ ẹ̀kọ́ yìí tí èèyàn bá lọ ka ìtàn dáadáa ṣùgbọ́n wọ́n westernize ẹ̀kọ́ yẹn fáwa nítorí ẹ̀rẹ́ èmi èkó ń bá wọn pè ní western education èmi máa ń pè ní westernized education westernized wọn ni kìí ṣe western education wọ́n westernized yẹ fún wa wọ́n kí ìròrí west bọnú ẹ̀ wọ́n gbé wá fún wa sọ wọ́n kí ìròrí west wọnú ẹ̀ bọnú ẹ̀ wọ́n gbé wá fún wa back kò yẹ báyìí nìsín so fi jẹ́ kò rọrùn ní àwùjọ wa yìí kí a fẹ́ kọ́ irú ẹ̀kọ́ yẹn kó mọ́ kọ́ ìròrí west papọ̀ mọ́ ṣùgbọ́n tọ́lọ́mọba adékẹ́ bá ti sànú pẹ̀lú Islam tọ́lọ̀n ti ní kó ní islam tọ́lọ̀n ti ní kẹsìn yé òun ọkà máa mú àwọn ẹ̀kọ́ yẹn islam tó wà lára rẹ̀ yẹn òun ni ó fi máa jẹ́ yọ máa jẹ́ antidote fún ìròrí west ẹ̀kọ́ yẹn ni ó máa tari ìròrí west dànù ni ó máa tari ìròrí west dànù àbí ẹ̀kọ́ ni ló fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ westernized education ẹ̀kọ́ tó dà ní nǹkan tá sọ fún ni pé kó ti jẹ́ni tó jẹ́ sí pé yóò ní àjẹsẹ́kù ẹ̀kọ́ islam lára dáadáa nítorí pé lónìí ó wọ́pọ̀ nínú àwọn èèyàn tó yẹ pé in tó fi di ẹni tí ó di kèfèrí tí ó gbàpọ̀ lọ́wọ́ bá ń bẹ lónìí nítorí westernized education tẹ́bá bá débì kan ẹ máa ro ìrònú yóò dọ̀tí gan Allah ìrònú yóò dọ̀tí ẹ máa ronú bí àwọn atheist bí wọ́n ṣe ń ronú ni nítorí pé ẹ̀rí mọ́sọ́lánà mo ní ṣe rí science àkídà ní lọ́tọ̀ ìgbàgbọ́ kan ni science fẹ́ gbìn sí wa lẹ́mìí pé nǹkan báyìí ní kẹ́ gbàgbọ́ nǹkan báyìí ní kẹ́ gbàgbọ́ ìgbàgbọ́ kò sọ́lọ́hun tán bá ní kò sọ́lọ́hun àkídà lòun náà àkídà nìyẹn kò sọ́lọ́hun ẹgẹ́ bó jẹ́ sí ọlọ́run bá ń bẹ ìgbàgbọ́ lòun náà abẹ́ẹ̀kọ́ ni tó rẹni tó kò sọ́lọ́run náà òun náà di sẹ́mi ni pé ìgbàgbọ́ tòun bìlíìfù tòun ni pé òun ọ̀rọ̀ kò sọ́lọ́run ẹjọ́ ìlàtàn ìgbàgbọ́ yẹn ni sáyẹ́nsì fẹ́ olúfẹ́ propagate abẹ́ẹ̀kọ́ yìí ló fẹ́ gbìn sí àwùjọ ó dẹ̀ ti gbìn sí ròyìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn so ṣùgbọ́n ẹni tọ́nà ọba àríkẹ́lá bá ti ní kí ìsìláàmù rẹ̀ fẹsẹ̀ wálẹ̀ dáadáa kí ìsìláàmù rẹ̀ ṣe dáadáa gan tó bá kẹ́kọ̀ọ́ yìí rèé tó bá kẹ́kọ̀ọ́ yìí à kò ní ṣe ní aburú nítorí wípé pẹ̀lú ìbẹ́lọ́wọ̀n bá ní o àti kíyàn serious kọ́ mọ̀ ṣe inú ẹ̀sìn so nítorí pé Islam ma jẹ́ antidote fún àwọn poison tí nǹkan yìí bá fẹ́ máa gbìn sí lára ẹ ti understand so kọ́nà bá kí ó ṣàánú wa so a nítorí wípé ẹ̀kọ́ yìí rèé àǹfààní wà ń bẹ tó pọ̀ gidi gan àbẹ́ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ayédẹ̀ ni ọlọ́run bá lẹ́kẹ́lá ò ní ìwọ̀lé lórí àyàfi tó bá jẹ́ ìwọ̀nú ẹ̀ ní káṣekíní kágbìyànjú ká yọ ìdànù pé ilé báyìí ò dá ń bẹ̀ o ilé báyìí ò dá o ìwọ́n tó bá jẹ́ mùsùlùmí jìnà sírò àwọn ọ̀rọ̀ ìbáyìí ò jìnà àríwẹ̀kọ́ ni ṣùkọ́lọ̀ kó sànú wa lórí ẹ̀ tí mo ń bá lọ ni pé àwọn Israel àti ìgbọ́lá fún ni tọ́lọ́wọ́ba ṣe Israel àti nǹkan tó ma nígbà tí kò tí sí ìjọ annabi sallallahu alaihi wa alihi wasallam láti jọ tí ọlọ́run bá lè kẹ́ láti gbé ànábì dìde kò sí ìjọ tó lọ́lá tó ìjọ ànábì ma àwọn bàánú ìsìláìlà kẹ̀kí ní jẹba lẹ́gbẹ̀ẹ́ ìjọ ànábì tí a yà ta kàlánà sọ pé kúntùm khayra umma kúntùm khayra umma ọlọ́run bá ní ẹ̀yin ni ìjọ tó lóore jù ẹ̀yin lẹ ta dá ẹ̀yin ìjọ ànábì lẹ lọ́lá jù báwo wá ní ó ṣe wá jẹ́ sí pé bàánú ìsìláìlà wà lọ́lá jù wá lọ sẹ̀gbẹ́tì ìrásọ báyẹn rí irú ẹni báyìí kò gbàgbọ́ yé áyà yìí nìyẹn ó sì ṣe kọjẹ́ pé kò mọ̀rú àyà yìí ó dẹ̀ sì ṣe kọjẹ́ pé ó ń gbọ́lá fún mádà ó ń gbọ́lá fún àwọn nǹkan ayé lórí ẹ̀sìn nítorí pé tíra tọ́lọ́mọba àdékẹ́lá fún wa ni tíra tọ́lọ́lá jù náà àwọn tíra ànẹ́bì tọ́lọ́mọba àdékẹ́lá rán ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tọ́lọ́mọba àdékẹ́lá tẹ́lẹ̀ wọlé àwọn lórí ó sì lẹ́tọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tọ́lọ́mọba àdékẹ́lá fún gbogbo mọ́ wa lórí ẹ̀ nítorí ìgbẹ́rùgbẹ́rí wọn ọlọ́mọba sì ee. arábi ni òtítù khamsan lam yu'tahunna ahadun wọ́n fún mi ní nǹkan márùn kan tí wọ́n kankan sáájú àwọn nǹkan márùn fi sàmẹ́bì lẹ́sà wọ́n fi jàtàjú àmẹ́bì lẹ́sà bá ti so wá ní ìjọ kan yóò wa Muhammad sallallahu kò yíba ẹni nígbà tó lọ́wọ́ bá lè tẹ́lá òfin ní tíra tí ò fún ìjọ kankan ní tíra tájú rẹ̀ irú tíra tó fún ànábì sallallahu alaihi wasallam nínú tíra yẹn rèé sóòrọ̀ kan bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ bá lè tẹ́lá tánàbì sallallahu alaihi wasallam jíkú ya pé ọlọ́wọ́ bá ọ̀sọ́rú ẹ̀ kalẹ̀ sínú àwọn inú àwọn tíra tó sọ̀kalẹ̀ síwájú rí oní ní suratul fatiha fatihatul kitab ọmọ israẹli yìí kìí ṣe wípé lórí àwa ìjọ annabi sallallahu alaihi wa alihi wasallam nígbà tí ó ti sáwà jọ annabi sallallahu alaihi wasallam kódà àwọn lárúbáwá rẹ̀ àwọn Quraysh wọ́n ma wọ́n láyé ilé wọn lórí wípé torí pé àwọn wọ̀nyí àwọn ahlul ni wọ́n ahlul kitab àwọn ìjọ ta fún ní tírà ni wọ́n débi wípé ẹni tó bá fẹ́ ṣẹ̀sìn nínú àwọn Quraysh ń yẹn wọ́n a máa wá ẹ̀sìn lọ sọ́dọ̀ àwọn Nasara àti Yahudi gbogbo ẹnikẹ́ni tó bá ka ìtàn àwọn lárúbáwá síwájú kí islam tó dé ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ń wá ẹ̀sìn náà wọ́n máa ń ta hawada kadi nasrani àbíkadi yahudi ẹ́ kadi yahudi ọ ń àwọn tí wọ́n ti kú lọ tẹ́ẹ̀kún wà nínú lànà tó ṣe dáadáa tánàbí sallallahu alaihi muslim nínú sahih bukhari kitabu kayfa kana bad'ul wahyi nínú sahih muslim alayhi sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ àwọn tí wọ́n ti rìn ìlànà tán ti ń bẹ síwájú ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ sí pé ń bẹnu wọn tó di yahudi nítorí pé ń wá ẹ̀sìn káàkiri wọ́n àwọn alù kitab nítorí wọ́n mọ̀ ní pé ìmọ̀ ń bẹ lọ́dọ̀ wọn àwọn ìjọta fún ní tíra ni wọ́n sahih so ilé ìbáyìí jẹ́ pé wà wípé gbogbo afdaliya wọn kọ̀yìríyà wọn pé wọ́n lọ́lá wọn lọ́lá rí nígbàtí ọlọ́run bá lékẹ́lá ò tí gbé ìjọ annabi sallallahu ní wa awfu bi ahdi ẹ pé àdéhùn èmi ọlọ́run ọba kí náà ń pèlè al-ahadu òun náà ni àdéhùn tó kanpá tí a kanpá mọ́ sọ́lọ́run ọba àlékẹ́lá tó gbà lọ́wọ́ àwọn ọmọ Israel al-ahadu òun náà ni al-mithaq al al-ahadu al-muwaththaq àdéhùn tá kanpá mọ́ téèyàn gbọ́dọ̀ yapa rẹ̀ ọlọ́run wa awfu bi ahdi ọlọ́run bá ní ẹ pé àdéhùn èmi ọlọ́run bá àdéhùn tí èmi ọlọ́run bá lè kẹ́lá tí mo gbà lọ́wọ́ yín ọlọ́run bá lè ní ẹ pé àdéhùn yẹn ọlọ́run bá lè gbà lọ́wọ́ àwọn Israel àwọn àdéhùn yẹn pọ̀ gidi gan àbáwa Al-Hasan Al-Basri wọ́n ní kí ni àdéhùn yìí wọ́n lóòun náà ni gbólú ọlọ́run bá lè kẹ́lá tọ́lọ́run bá sọ wípé walaqad akhadha Allahu mithaqa bani Isra'il ọlọ́run bá ní ní pàápàá àwọn ọlọ́run bá ń búra wípé àwọn ọlọ́run bá àdíkẹ́ lágbà àdéhùn tó kápá lọ́wọ́ àwọn ọmọ Israel walaqad akhadha Allahu mithaqa bani Isra'ila wa ba'athna minhum ithna wa ba'athna ọlọ́wọ́ bá ní adẹ̀gbédìde láàrin wọn àwọn olórí méjìlá ìtìnìyà aṣọ́rọ̀ àrífàn nàkíbàn ọlọ́run bá lẹ́jẹ́ lápá àdẹ́bí àwọn Musa alayhi salatu wassalam láti ẹgbẹ́ kọ́ olori olórí kọ̀ọ̀kan fún àwọn ìdílé méjèjìlá àwọn Israeli àwọn ọmọ Israeli ọlọ́run bá lẹ́jẹ́ lásọ wípé àdéhùn táwọn inni ọlọ́run bá ní èmi ọlọ́run bá ní kẹlá wà pẹ̀lú yín mo wà pẹ̀lú èyàn ọmọ israeli inni ma'akum mo wà pẹ̀lú yín la'in aqamtumus salah tí ẹ bá ti ń gbé ìrun dúró la'in aqamtumus salah ara àwọn àdéhùn tọ́lọ́run bá ní kẹlá gbà lọ́wọ́ àwọn ọmọ israeli nìyẹn ọlọ́run bá ní kẹlá pa wọ́n láṣẹ kan máa kírun àbí ká sọ ìmọ̀ sọ pé annásu yusalluna haqiqatan walakinna alladhina yuqimuna as-salata faqalilun àwọn èèyàn máa ń kírun tòótọ́ ṣùgbọ́n wọ́n ti ń ṣe iqamati as-sala kiri gan iqamati as-sala tí yẹn bá fẹ́ ṣe oníkíyàn máa kírun ní àsìkò rẹ̀ gangan ń ṣe iqamati as-sala ni kí gbogbo àwọn arkanu as yóò pé pérépéré ń ṣe iqamati as-sala gbogbo àwọn wajibatu as-sala yóò pé pérépéré ń ṣe ìkọ́mọ́tì sọ́lá nìyẹn àwọn súnánù sọ́lá yóò pé pérépéré ń ṣe ìkọ́mọ́tì sọ́lá nìyẹn bákan náà rèé kò ní máa kí ẹ̀kọ́ ọmọ dákà sí naam tọ́lọ̀ bá rẹ̀kẹ́lá bá jẹ́ ń pàṣẹ náà al-Qur'anul Karim in tọ́lọ̀ bá mọ́ ń pa wá láṣẹ ní kíni o ìkọ́mọ̀tù sọ́lá ìgbé ìrun dúró kágbé dúró lórí ojú zaka Eme ọlọ́wọ́ bá lè kẹ́lá wà pẹ̀lú yín ìyẹn ni pé màáyà tó wà ń bí báyìí èmi ọlọ́wọ́ bá wà pẹ̀lú wọn irú wo nìyẹn almaiyatu maiyatan màáyà méjì ní bẹ màáyà méjì ní bẹ a ń pè kíníkà ní màáyàtun àmà adẹ́ ìgbé kíníkà pé wíwà pé Ọlọ́run bá wà pẹ̀lú àwọn lágbájá Ọlọ́run bá wà pẹ̀lú àwọn lágbájá ọ̀nà méjì ló pín sí ma'iyatun khassa ń bẹ ìwà pẹ̀lú ẹni ẹ̀sà ń bẹ ma'iyatun amma ń bẹ ìwà pẹ̀lú ẹni tí gbogbogbò ìwà pẹ̀lú wọn àdíkẹ́lá wà pẹ̀lú gbogbo èèyàn

àwọn náà máa ń ní ma'iyatun khassa tó kí ìbùdíyà pé méjì kò sí ẹni náà nílé ayé yìí tí èyí jẹ́ tí èkí ètè abdu ọlọ́run ọba ilé náà pè ní ìbùdíyatun amma gbogbo apátápátá ẹrú ọlọ́run ni wá wa ẹrú tó yẹ pẹ̀lẹ́ síwájú ọlọ́run ọba

ẹrú ọlọ́run bá ti fi sísin lọ́run bá ti kún ẹrú ọlọ́run bá ti jẹ́ ẹrú ọlọ́run bá gbogbo rẹ̀ kò yí báyìí nìsí ṣẹrú àwọn tán bá ní ubudiyatul khassa yẹn àwọn ọlọ́run bá rí ká ń sọ pé wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawna wa idha khatabahumul jahiluna qalu salama

sọ́nà ọba àlékẹ́lá ò nímọ̀ nípa rẹ̀ ìmọ̀ ọlọ́run ọba wà pẹ̀lú wa eléyìn ọlọ́run ọba àlékẹ́lá ń sọ wípé ọlọ́run ọba ń sọ nínú al-Qur'an níbẹ̀rẹ̀ ayà yẹn mo ti gbàgbé bẹ̀rẹ̀ ayà yẹn ọlọ́ni ma yakunu min najwa thalathatin illa huwa rabi'uhum wala khamsatin illa huwa sadisuhum wala adna min dhalika wala akthara illa huwa ma'ahum aynama títí dé parí àyà yẹn nínú àyà yìí rẹ̀ iya tó wà ń bẹ̀ yẹn iya tó náà mà ní ni pé ọlọ́run ọba àlékẹ́ọ́lá ó wà pẹ̀lú wa pẹ̀lú ìmọ̀ rẹ̀ ìmọ̀ rẹ̀ wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa kò sẹ́ni náà láyé tọpamọ́ fọ́lọ́run ọba tọ́lọ́run ọba ṣe nínú àwọn ọba tó ìpọ́lọ̀wọ̀ bá lè gẹ́lá wà pẹ̀lú wa ní záàtù rẹ̀ fàhúwà káàfìrún káàfìrín ẹ́ káàfìrín ọlọ́wọ̀ bá lè gẹ́lá ò sí pẹ̀lú wa ní záàtù ṣùgbọ́n ọlọ́wọ̀ bá lè gẹ́lá ń bẹ pẹ̀lú wa pẹ̀lú ilmu ẹ̀ pẹ̀lú nasiru ẹ̀ pẹ̀lú ta'yidu ẹ̀ pẹ̀lú tawfiqu ẹ̀ ọlọ́wọ̀ bá lè gẹ́lá wà pẹ̀lú wa níbi yẹn ọlọ́wọ̀ bá lè gẹ́lá sọ fún anábì Musa àti Harun gbà tọ́rọ wọn sí Fir'aun tó bá ń bẹ̀rù ọlọ́run ní ẹ̀yin méje lọ bá inni ma'akuma a wa ara èmi ọlọ́run bá lè kẹ́láwà pẹ̀lú ẹ̀yin méjèèjì èmi ọlọ́run bó fi yílẹ̀ ma'íyà méjèèjì lọ́wà ń bẹ̀yẹn ma'íyà kọ́nà bá lè kẹ́lọ́ràn wọn lọ́wọ́ lórí sẹ́tọ́nà bá gbélé wọn lọ́wọ́ ọlọ́run fi

ma ń yẹ́tù dáti àwọn ẹmọ́ fi ẹni rẹ̀ fọ́lọ́wọ́ba bí ọlọ́wọ́ba àlíkẹ́lá wà pẹ̀lú wa bá ṣe jòkó yìí ọlọ́wọ́ba wà láàrin wa báyìí pẹ̀lú dáti ẹ̀ gangan tàbí ká sọ pọ́lọ́wọ́ba àlíkẹ́lá wà ní ara èèyàn eléyìí náà ń pè ní alhulul alhulul wa wọ́n tún pè kí ní wahdatul wujud gbogbo tí ń bẹ láyé pátá ni òun náà níta ni ọlọ́run húwà

kó yẹ ìrọ̀lú yà dára kọ́mọ̀ kò sí wá dátìrù jù ìrọ̀gbọ́n tó fẹ́ gbàdá tó fẹ́ dá sí torí pé nínú àwọn nǹkan tó máa fi ń rinlẹ̀ kódà nínú tó ṣe tẹ́rbíyà ẹ jẹ́ kí n sọ fún yín kò sí nǹkan ń pè ní tẹ́rbíyà lọ́dọ̀ oní ni gbogbo sẹ́tà ń wọ̀n fún ọyọ ibi tó ń lọ náà ni pé pórí rẹ̀ ó fi dàrú pé gbogbo ni gbogbo nǹkan kúfùrù bàwáà

kò báyìí nìsìn eré náà ń pè ní báyìí so àwọn èèyàn lè máa ń rò pé báyá hulul àti wahdati wujud ó nke wọn kò jọra wọn nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni hulul nípa ọlọ́run bá wà lára gbogbo nǹkan wahdati wujud ni pé gbogbo nǹkan ọlọ́run ni gbogbo ni in àwọn tẹ̀blígì náà ma ń sọ̀rọ̀ wọ́n ní gbogbo nǹkan ọlọ́run ni ó ní ibítá kìdá yẹn ti wá o ẹ má rò kùnrin kan wípé ẹ rò nǹkan ọlọ́run ni tán wíhun àkídà wahdatul wujud ni àkídà tó wahdatul wujud ó dẹ̀ rinlẹ̀ dáadáa lọ́dọ̀ àwọn kódà ó rinlẹ̀ dáadáa nínú fadailu àìmẹ́lì wọn tẹ́ kan gé káàkiri yẹn àti fadailu sadaqat àwọn ìmọ̀ ń bẹ́ẹ̀ wallahi wahdatul wujud ń bẹ́ẹ̀ wàṣẹ́ ti wújú ìdán bẹ́ẹ̀ hududu bẹ́ẹ̀ tí wọ́n fi rinlẹ̀ kò yí báyìí nìtì ṣùgbọ́n ọba kó sànú wa now ibi tí a ti yà lọ sí ibi ọ̀rọ̀ ma'íyà ni pé ọlọ́run bá ní kẹ́lá sọ yí pé ọlọ́run ní èmi la in aqamtumu s-salah tẹ́ bá ti ń wa ataytumu z-zakah tẹ́ dẹ̀ ń wa amantum bi rusuli tẹ́ẹ̀dẹ̀ nígbàgbọ́ si àwọn ojise mi ìmẹ́lọ́wọ́ bá lékẹ́lá pelu wà pẹ̀lú yín pelu násù èmì ọlọ́run pẹ̀lú ìkúnlọ́wọ́ èmì ọlọ́run bá pẹ̀lú ìfíṣe kò jẹ́ èmì ọlọ́run bá te ẹ́zọ̀rtùmúhùn tẹ́ẹ̀dẹ̀ ń wọn tẹ́ ń bábara wọn òjíṣẹ́ ọlọ́run bá wà aqratumullaha qardan hasana tẹ́ẹ̀dẹ̀ wípé ní wa aqrabtumullaha qardan hasana tẹ́ ń ná fún ọlọ́run ọba níná tó dáa jùlọ iná náà bá lékẹ́lá máa wà pẹ̀lú yí tẹ́ bá ń wà tẹ́ bá ń ṣe kíní yìí ọlọ́run tẹ́ bá ń ṣe léyìí la ukaffiranna ankum sayyi'atikum èmi èmi ọlọ́wọ́ bá lè gẹ́lá máa dẹ̀ fi wọ àwọn ọgbà aljanna wàlá udkhilannakum jannatin tajri min tahtiha al-anhar èmi ọlọ́wọ́ bá lè kéré fi wọ ọgbà aljanna eléyìí tí àwọn akérèmọdún tí ń sàn ní abẹ́rẹ̀ tí a bá lọ wọnú suratul tí mo kà yìí àbá nínú suratul yìí náà bá lè ká tó fowó lára àdéhùn míì tọkàn tọ́nà ọba ní kẹ́lágbà lọ́wọ́ àwọn Banu Isra'il wa idh akhadna mithaqakum wa rafa'na fawqakum at-tur khudhu ma ataynakum biquwwa wadhkuru ma fihi la'allakum tattaqun ọlọ́wọ́ bá ní ẹran tí ìgbà tí agbà àdéhùn tó kápá lọ́wọ́ wa idh akhadna mithaqakum agbà àdéhùn tó lọ́wọ́ yín wa rafa'na fawqakumu at-tur ọlọ́run ní lórí àdéhùn tá gbà yẹn òun la fi gbé òkè kúrò lórí yín òkè tó ẹ̀mẹ́kẹta àwọn Banu Israila ṣe àwọn Banu Israila gbẹ́rù gbẹ́rí débi pé ọlọ́run ọba àdékẹ́ lápá àwọn màláka aláṣẹ pé kán lọ gbé òkè ńláńlá àwọn òkè òkè tó tóbi kán lọ gbélé wọn lórí báyìí pé tí ẹ̀ bá lè jáwọ́ kú ń ọlọ́run bá gbé òkèlé wọn lórí báyìí pé ẹ wò ikú rẹ̀ wàmàzálìkà àìlàlọ́ ìdí aziz eléyìí ò nira fọ́lọ́run bá láti ṣe mélòó mélòó orú ẹ̀tọ́lọ́run bá láti ṣe tó ṣe sẹ́yìn ọlọ́run bá lékẹ́lá gbàtọ́lọ́run bá wá gba àdéhùn yìí lọ́wọ́ wọn lórí wípé àwọn àdéhùn tí wọ́n fẹ́ ọlọ́run ni a gbé òkè tá a ti gbélé yín lórí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn pa afẹ́fẹ́ parí wọn agbékò lórí yín naam khudhu ma ataynakum bi quwwa ọlọ́run ní tíra ta fún yín ẹgbà mú pẹ̀lú agbára bi quwwati ẹgbà mú pẹ̀lú agbára ẹ má jẹ́ jábọ́ lọ́wọ́ yín khudhu ma ataynakum bi quwwa waqturu ma fi ẹ máa rántí àwọn òfin ọlọ́run tó wà nú ẹ̀ ẹ máa rántí àwọn òfin ọlọ́run tó wà nú ẹ̀ nínú àwọn àdéhùn tó kàpá tọ́lọ̀ ọba àríkẹ́lá gbà lọ́wọ́ àwọn Banu Israel nìyẹn tọ́lọ̀ ọba àríkẹ́lá ń pa wọ́n láti ẹbí pé wà áwùfù bí áàdì ẹ pé àwọn àdéhùn èmi Ọlọ́run ọba tí mi Ọlọ́run bá gbà lọ́wọ́ yín o now àdéhùn ọlọ́run ní arántí ìgbà tí agbàdéhùn lọ́wọ́ yín pé ẹ gbọ́dọ̀ sí kẹ́kẹ́ mí fún ọlọ́run ba la ta'buduna na Allaha wa bil walidayni ihsana máa ṣe dáadáa sí àwọn òbí méjèèjì wa bizil qurba wal tí wọn tí wọn wàkúlù linnati husna wàkúlù linnati husna ẹ máa sọ ọ̀rọ̀ dáadáa ẹ máa sọ fáwọn èèyàn ọ̀rọ̀ tawhid dáẹwà gbogbo ọ̀rọ̀ tó dá ẹ máa sọ fáwọn èèyàn wàkúlù linnati husna wà ákímù sọ́lá ẹ máa gbẹ́nu dúó wà átù zaka ẹ máa yọ zaka àwọn àdéhùn wọ̀nyí lọ́lọ́wọ́ bá adékẹ́lá gbà lọ́wọ́ àwọn ọba ní Israel ṣùgbọ́n Ọlọ́run bá ní ká sọ pé wàkúlù husna wà aqimu salata wà atu zakata thumma tawallaytum min ba'di dhalik ọ̀rọ̀ ní lẹ́yìn àdéhùn yìí tawallaytum min ba'di dhalik lẹ́yìn tá gba àdéhùn wọ̀nyí

tẹ́ bá ti lè ṣe báyìí èmi Ọlọ́run bá yọ́nú sí yín èmi Ọlọ́run bá lékẹ́lá máa yọ́nú sí yín máa dẹ̀ fi yín wọnú àlìjẹ́nà torí áàdù èmi Ọlọ́run bá tẹ́mi Ọlọ́run bá náà ṣe fún yín ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ti lè pé èmi àti àdéhùn èmi Ọlọ́run bá yìí àdéhùn Ọlọ́run bá إنا عرضنا الأمانات على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ọlọ́run ọba ní àwọn àmànà àwọn àdéhùn wípé ẹmọ̀ sí èmì ọlọ́run ọba ọlọ́run ọba ní agbé e lọ fókè àwọn sánmà sánmà méjèèje àti ilẹ̀ méjèèje àtòkè fa àbẹ́yìnà an yahmilnaha wọ́n sọ fọ́lọ̀ ọba wọn bẹ̀lọ́n pé ah, kíní ìtóbi jù wá lọ a lè gbé wa ashfaqna minha ay khifna minha wọ́n bẹ̀rù ìyá ọlọ́ọba tí ń bẹ́ ń bi kán rá àdéhùn yẹn láre tó ń ti pé wọ́n mọ̀ wípé ọlọ́ọba lè jẹ́lá jọ pé tẹ́ ẹ bá pé àwọn àdéhùn wọ̀nyí èmi ọlọ́ọba yọ́nú sí ni ah, a lérò pé a ní láàrin ọlọ́ọba tàbádẹ̀ra larịị ajíyà ọlọ́run a ń bẹ̀rù pé tọba gbé lọ́wọ́ lọ́wọ́ tàbára lẹ́rin kọmọ́ fìyà jẹ ọlọ́run wa wa ashfaqna minha wa hamalaha insan ọlọ́run bá dékílá gbé wá fáwọn ọmọ tọba ṣe dáadáa ìtí mẹ́lọ́ bó fi sán lẹ́sàn aláìmàká tó gbogbo ni innahu kana zaluman jahula so mẹ́nikẹ́ni tó bá ti wá lè pé àdéhùn ọlọ́run ọba yìí ọlọ́run bó yọ́nú sí ọlọ́run bó fi wà jẹ́nà o ni ó fi di ahdikum a jẹ́ sí wípé tabawo áyà yìí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kọ́lọ́run ọba yọ́nú

injú tí ẹ mọ̀ bí ẹ̀tọ́ ọlọ́run ọba lórí àwọn ẹ̀dá wa haqqul ibadi ala Allah àti àwọn ẹ̀tọ́ tí àwọn èèyàn náà ní tó fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ọba qultu Allahu wa rasuluhu a'lam ó ní èmi ò máa ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ nìkan ní mọ̀ jùlọ qala haqqullahi lil ibad anábì ó ní kí wọ́n sin Ọlọ́run Ọba lóhun nìkan kán má dá nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run Ọba mọ́ nínú ìbádà lil azabi shadid ṣe nínú tí ma ń bà nínú lójẹ́ ní pé èmi ò ọrọ ibada ọ̀rọ̀ ìbádà ń jọ kan kí inú mi bàjẹ́ pé ó kọjá nìsín ẹjá máa pé mùsùlùmí pé kí pè ní ìbádà mùsùlùmí mo láyọ̀ láti fún pé tẹbá kó mùsùlùmí mẹ́wàá jọ mẹ́jọ ni ò ní ò ma gbé ẹ̀tọ́ náà bá fẹ́ dá èyẹ́ lè gbọ́dọ̀ gbọ́ ìbádà yé ni ló fi jẹ́ pọ́lọ̀ nìkan lọ́gbọ́dọ̀ máa sàlẹ́sà lórí ìbádà yẹn tó bá fi lè ṣe nǹkankan nínú àwọn ọ̀rán tàà fi ń fún Ọba fún ẹ̀dá wallahi ẹ̀yà bẹ́ẹ̀ ni ọgbà ẹ́ káyọ̀ zaka bẹ́ẹ̀ ni ọgbà kódà wọ́n fún tàwíìdù alákọ̀ọ́kọ́ wọ́n mọ̀ pé ìbádà ni wallahi a'raful ma'ruf ahsanul hasanat iṣẹ́ eré tó gajù iṣẹ́ eré tó dájù lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tàwíìdù ni ìsí ọlọ́ọ̀bá lọ́kàn òun ni nǹkan alákọ̀ọ́kọ́ nù pó Islam tó bá yìí lè wo gbogbo òpó tó kù òpópòpò ni kò lè wúlò mọ́ láyé àfìgbà tí òpó alákọ̀ọ́kọ́ ìbá dúó now ṣe ìbádà wá parí síbẹ̀ yẹn ibi tí àdánwò wà rí tàbá ti ní ó kákírun kágbàwẹ̀ káyọ zàká káṣe hajji níta nígbà tí wọ́n gbọ́ tàwídì yẹ́ tàgbọ́ ìbádà rí ọwá kú kásà àdúà ńkọ́ <laughs> àdúà ńkọ́ ìrànlọ́mọ̀ ya Rasulullah ẹbọlú sí pẹ̀lú gọlọ́n wallahi ẹbọlú sí tó bá fi lè pé ànábì ẹ̀dàkùn ẹni tí wọ́n ń pè Ibrahim ní yáṣì nǹkan nígbà tí èyàn bá sọ pé tí èyàn bá pè ànábì ọlọ́run ọjọ́ ànábì Muhammad ló pè ọjọ́ ànábì Isa ló pè ó di ìwọ́n tó ń pè Ibrahim Niyas ńkọ́ abẹ́rù pàwọn èèyàn pé wọ́n láwùjọ yìí ìwọ́n tó ń pè Abdul Qadir Jilani ńkọ́ kódà àwọn èèyàn bá dé pẹ́ ń pè búlálà búlálà búlálà wàláì Niyas inna lillahi wa inna ilayhi raji'un ẹ jẹ́ kí n sọ fún yín ní tẹ́yìn máa ń rò pé ẹbọ kéré lọ́dọ̀ wọn sẹ́rẹ́ tó gbajúmọ̀ pẹ̀lú ẹbọ láyé the end ẹbọ ẹbọ bẹ̀rẹ̀ ó parí sára àwọn tìjàníyà ẹbọ gbogbo tán pè lẹ́bọ yẹn yán ó bẹ̀rẹ̀ lára àwọn tìjàníyà ó sì parí sára wọn àwọn kọ̀díyà làwọn èèyàn máa rò pé kò kọ́sẹ́ ẹbọ ẹbọ ìyálẹ́jẹ ẹbọ ń bẹ lára tiwọn náà kọ̀sídà kan máa ń bẹ tó bá fẹ́ ya abdul qadiri ya walida ummin khoyi la tansani wọ́n ni yá abdulkadiri mo pèrè abdulkadiri mọ̀rọ̀kọ́ abdulkadiri ti kú àbí tí a máa pè abdulkadiri kí ní ṣeun ẹ̀bọ̀ yá wálídà ummul khairi mo pè ìrẹ bàbá ummul khairi látànsáni má gbàgbé mi o wàláì dì hẹ́ndì ẹbọ ni ó kẹni tí ó gbọ́ yìí bàdí lọ máa tẹ̀lé gbẹ̀yìn sígbẹ̀ àwọn máa mẹ́rí ọmọ máa pàláì gbogbo dáwù yìí káwọn kan yà ti máa yóò ti máa tẹ̀lé yóò ti máa lọ ẹ́ pẹ̀lú jó àtẹ̀rín láwọn ń láwùjọ yìí pẹ̀lú ara ló fi jẹ́ pé dáwà tawhid yí pé pé tawhid àbùkátà rẹ̀ láwùjọ wa igan àwọn yẹn sẹ́bọ̀ gan wallahi mọ́ fọ́nà bàbúrà ìnítàn yìí now nínú ẹ̀lẹ́ àlìkì rọ́sà ìmọ̀ wá gbàmígbàmí inú ìbádà ni èyàn gbọ́rọ̀ ságbàmígbàmí lọ sódẹ̀ ẹ̀dá kan láyé àfọlọ́hun inú ẹ̀lẹ́ àlìkì àánà ìmọ̀ bèèrè oré lórí nǹkan tẹ́dà ò ní kápá lórí ẹ̀ àfi lọ́dọ̀ ọlọ́run à ń wọ́ ọmọ ni à ń wówó ni à ń wá àrízìkí ni à ń wá làáfíà ni ọ̀dọ̀ ọlọ́run nìkan lágbọ́dọ̀ wá sí lágbọ́dọ̀ bẹ́ lọ́wọ́ bá sí irú ẹni àdìsí àázà ìmọ̀ wá sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tàjọ ń kírun ẹ tẹ̀lé wọn lọlé ẹlọ́wẹ́nù ọ̀nà wọn <laughs> ẹlọ́wẹ́nù ọ̀nà àwọn tàjọ wọn lára àwọn àfáà wá ló fún wa náà ẹ̀yin lẹ́ ń pè wọ́n láàfáà àwa sì ń pè wọ́n láàfáà torí pọ́kọ́ tẹ́ mọ̀mọ́mọ̀ nìyẹn ó yẹ ká ti yíra mọ́ pè wọ́n láàfáà mọ́ torí mi ò mọ ìyàtọ̀ ẹni tẹ́ ń pè láàfáà yẹn àti ẹgbẹ̀jí àtògúndé àtàbìjà gbogbo iṣẹ́ tí ó yẹ kí àwọn ògúndé máa ṣe láyé làwọn àfáà ń ṣe kódà mo sọ́njọ́ kan rí mo ní gbogbo àwọn ẹgbẹ̀jí àwọn àrọ̀ ni ó yẹ kí wọ́n lọ sí kọ́ọ̀tù

wọ́n jí gbẹ́rẹ́ fáwọn èèyàn kílẹ̀kílẹ̀ àwọn àwọn níṣe kódà wọ́n ní kẹ gbé kùrùbán kílẹ̀ màtán pè ní kùrùbán ẹbọ làwọn àfáàfin lárúbá pè ní kùrùbán fún yín ẹbọ ìpèsè wàláì wọ́n ń gbé bàjẹ́ wọ́n ń gbé gidi wa ẹ wo àwọn èèyàn jẹ o àwọn tó bá wà lórí tàwíìdì nìkan wà lórí tàwíìdì o tẹ́yàn bá súnmọ́ àwọn tí ò sí lórí tàwíìdì àmọ́ kẹ́tẹ́ ní kẹ̀mọ́ ń sọ fáwọn èèyàn ni pé èmi ò rò pé orí àwọn tí ń ṣe ògùn èmi ò rò pé wọ́n pé rárá nítorí pé irú èmi nìsìn èmi ò ṣògùn èmi ò wá mọ̀ láàrin ìwọ tó ń ṣògùn tí ti kú níwọ̀ èkú ni àbí mo sàárẹ̀ ju ti ẹ lọ abódi mọ́tò mélòó tó gbé sọ́nà tẹ́mi ò gbé tó gbáàdí pé torí pé èmi ò máa ń tí ẹ tí ń ṣògùn fi bẹ́ta tèmi láyé wàláì bákan náà lájọ rí ṣùgbọ́n làkáyò sí ní òjò kọ́mọ̀ sí bákan lájọ rí ọ̀ lálàáfíà jù mí lọ ò pé lórí jù mí lọ ọ̀lẹ́ o lágbára jù mí lọ o lówó jù mí lọ àdìjọ́ ńlá mú náà ní ẹbá mọ́ra wa àtàwọn tí yẹsẹ́wò àtàwọn tá àyẹsẹ́wò yíò túmọ̀ sí pé kọ wá bímọ àríwẹ́ nígbàtí wọ́n ti ṣe nígbàtí wọ́n ti lọ yẹsẹ́wò kó tó fẹ́yàwó ti ẹyẹ ìgbéyàwó ti ẹwà láàrin ju tèmi lọ ó wá díjọ́ bẹ̀rẹ̀ tí mo kẹjọ́ wá bá ń lé yín tó mọ̀ pé ìròyìn ó ní kọ́ wọ́n ní ẹjọ́ ọ̀nà yẹ̀wò náà ká lè mọ bọ́yá yọ́dà bí ọ̀dà àwọn tẹ́ yẹ̀wò yẹn wọ́n padà ń nara wọn kẹ́yìn ni <laughs> ìfọ̀kànbalẹ̀ kẹ̀ bọ́ bá sùn lásán sábà lálà àbí tí afẹ́fẹ́ bá fẹ́ lásán afẹ́fẹ́ tẹ́yìn ẹ̀rọ pé lásán ni kéde lásán náà pé bàbá afẹ́fẹ́ yìí lápẹẹrẹ o afẹ́fẹ́ kan fẹ́ wájú mi nìsín aláì aláì oko rẹ̀ sí yọ̀nà ní kí ha ọlọ́run ní kò tètè pé afẹ́fẹ́ òun nítumọ̀ o àtètè má bọ́ wọ́n fẹ́ pa ó ní o bóòlù òun ti mọ̀ ọlọ́run bá ní kọ́ sànù wa kò sí fọ̀kànbalẹ̀ kò sí bọ́n ti ń yẹ̀wò tó náà wallahi aburú ṣe wọ́n àwátá àwá yẹ̀wò rẹ̀ láìjọ́dá àti fẹ́yàwó wá rẹ̀ ọlọ́run sì ní ká ma bá ń tọ́dá pàdé ń bẹ̀ alhamdulillah èmi ò mọ̀ nǹkan tí èyàn máa ń bá pàdé ní orin lára obìnrin táwọn tó yẹ̀wò bá pàdé táwọn tí ó rà wáyé náà bá pàdé tẹ́rí gbogbo àwọn tọ́bánìyàn sí ogun owó àwọn èèyàn mọ̀kó ogun owó oríṣiríṣi o ìwọ́n tó sàwúrẹ̀ ogun owó ló ṣe o àbógún òsì níyùn <laughs> dákùnrin sọ fún mi só ogun òsì lè yẹn ó dá àwúrẹ̀ tó ṣe ogun kíní ọfẹ́ máa tà tọ́bá fẹ́ máa tà kí lọ́fẹ́ kí lọ́fẹ́ rí ní ọjà àbúwọ̀ fẹ́ jóúnṣẹ́ láyé ebówó ni gbogbo oríṣiríṣi àwọn nǹkan báyìí ìṣọ́ra ni wàláì láwùjọ wà yìí náà ni ìjọ kan ní 2017 to be precise ah 2007 jàre mo ń gbé lọ́lọ́jẹ̀ ń gbà yẹn wọ́n aláàkọwà ṣẹlẹ̀ lọ́lọ́jẹ̀ nígbà wọn lórí ọ̀rọ̀ dáwà ni láàrin àwa àti àwọn oníjálàbí àtàwọn tẹ́wọ̀n pé gbogbo bí kíbi tí ogun ni pẹ̀lú àwọn oníjàlá bí torí pé ẹfẹ́ ti ṣọ́ọ̀bù wọn ni o ẹfẹ́ ti ṣọ́ọ̀bù wọn ni àwọn náà ti ní fẹ́kẹ́ ti ṣọ́ọ̀bù àwọn láwọn tọ̀hún iná bá lọ gbé náà bá lọ kó àwọn ọmọ bú wá àwọn ọmọ bú àwọn ọmọ mú gbó lọ́lọ́jẹ́ àti gbogbo alóòrè gbogbo ọba kún ọba lálẹ́ ẹjọ́ àwáwà mọ́sálásí láńgbáriwo látòkè níjọ́ ọmọ ọmọ ogun ṣe máa lórí àwa méje péré nígbàtí àwa nígbàtí jà yí bẹ̀rẹ̀ kò kù jà mẹ́ta lọ àwa mẹ́ta péré náà lájàjá wọn èmi ò mẹ́yọ nǹkan wọn táwọn wí wàláì wọ́n ń yàbọ̀ bí omi ní sẹ́rítàdé lálẹ́ nígbàtí wàhálà bẹ̀rẹ̀ àfà fi búra nígbàtí ó di ọjọ́ kejì nígbàtí ó di ọjọ́ kejì ẹni tí wọ́n kó wọn ẹni tí wọ́n mọ̀ nípa àwọn mẹ́ta péré wà láì wọn mọ̀pá àwọn mẹ́ta péré lájàjá ẹ̀mìn tọ́nà ti fi ràn wá lọ́wọ́ ni pé wọ́n ti pọ̀ jù ibi tẹ́mà tí àwọn ni wọ́n sá <laughs> ẹjọ́ rẹ̀ sáwà yìí sí so ẹnìkan rẹ̀ èyàn mẹ́wàá ni bòótọ́ mọ́ lú òun nìkan ẹnìkan èyàn mẹ́wàá nígbà tẹ́yàn mẹ́wàá ní síra la ti yanjú ẹjọ́ kejì <laughs> wàláì ah àwọn àfáà yìí wọ́n ń lò nǹkan wọ́n bìlíbù pé àlò nǹkan kan torí pé wà láì wọ́n jẹ́ yé wa ológun kan bẹ́ńlẹ̀ yìí ìní dákò ológun yẹn gbogbo èèyàn lọ́mọ ọmọ wáyà já púpọ̀ tọ́bálẹ̀ èèyàn já nja ọmọ náà kàlíbẹ́ sí páyàn ọlọ́jẹ́ ni n ní gbogbo lẹ́yìn rẹ̀ ara àwọn tí wọ́n rin àwọn ó ní gbogbo <laughs> la tó ń ti bẹ́ẹ̀ tí wọ́n fàyọ́ mẹ́ ni pé gbogbo orú àwọn nǹkan wọ̀nyí rèé àwọn nǹkan tó jẹ́ sí wípé tẹ́ bá wo àwọn tí ń ṣe àtàwátà ṣe náà ẹ padà rí wípé ní ọ̀sọ́ wípé ntọ́nà ọba àríkọlá pé bùfẹ́ nìkan kan gbé ọ̀sẹ̀lẹ̀ sí pé kò ní ṣẹlẹ̀ sí ní ọ̀dẹ̀ sọ pé ntọ́nà ọba tọ́lọ́run ní òní ṣẹlẹ̀ sí yàn kò sọ pé kó báyàn so ibà nìsí so ká gbìyànjú ká máa tán pé ní ìbádà

ọbẹ̀rú oṣó ẹbọ ni ọbẹ̀rú àjẹnú ẹbọ ni ẹbọ ni àwọn ọbẹ̀rú àdámọ́ nìkan ni ètò ẹbọ pé mọ́ bẹ̀rú kí mọ́tò mọ́ pàmí kọ́fù tọ̀bíì ni wọ́n pè ní alkọ́fù àtọ̀bíì ìbẹ̀rù àdámọ́ ni mọ́ bẹ̀rú kọ́bẹ̀ ọbẹ̀ má gèmi lọ́wọ́ ẹjọ́ ọ̀rọ̀ sábà yìí so ṣùgbọ́n mọ́ bẹ̀rú nǹkan spiritually kódà bí ọbẹ̀ ẹ̀ká ní ah, ọbẹ̀ ayé eh, ọbẹ̀ ayé <laughs> aláì ẹbọ lọ bí ayé ẹbọ nìyàn àmọ́bẹ̀ gidi tí èsọ̀ bí ayé lọ́bẹ̀ gidi kí ẹ bẹ̀rù yẹn ìṣẹ́kiri kan tó ń ṣe kankan sí pé ah, ọbẹ̀ ayé lọ́bẹ̀ yẹn o ilé ah, yìí sọ̀bẹ̀ lásán ọbẹ̀ àwọn àgbà èwo lọ́bẹ̀ tọmọ kékeré ṣe èwo lọ́rọ̀ ọ̀rùn ọbẹ̀ àti tàgbàlagbà àti tọmọ kékeré ṣùgbọ́n àwọn tán wí pé ọbẹ̀ àgbà yẹn kíníkà àgbà yẹn wọ́n mọ àwọn tán pè lágbà kìí ṣe wọ́n àwọn àgbàlagbà ojú oríta ń wí kódà wọ́n lè jọ ọmọ kékeré lágbà táwọn àgbàlagbà ní o

gbogbo àwọn tí ó bá ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba ìtí mo mẹ́fà yọ́ bẹ̀ ni pé ẹ̀rí wípé ìwọ ti tẹ̀dá ní ọkọ̀kọ́ wá sọ́dọ̀ Ọlọ́run Ọba náà síwájú ìwọ tọ́lọ́run Ọba wà áwùfù bí àhàdí ẹ pé ìwọ ẹ pé àwọn àdéhùn tèmi Ọlọ́run Ọba náà wúfì bí àhàdíkùn ìgbà yẹn lèmi náà wá pé àwọn àdéhùn tèmi Ọlọ́run Ọba náà bá yín ṣe pẹ̀lú pé mi Ọlọ́run Ọba lè kẹ́lá ni o máa kẹyìn máa dẹ̀ yọnu sí yín so ìláìdọ̀lọ́ níparí wọn lásìkò àti tó ẹ àwọn àdéhùn ọlọ́run bá kan pá kìí ta lè rán láàrin ìbádàlọ̀ nígbàtà bá wá mójútó àwọn àdéhùn ọlọ́run bá tán ká ma wá retí àdéhùn tọ́lọ̀ bá nìkẹ́lá bá so a jẹ́ pé àwọn olùmọ́sọ pé nasuru rẹ̀ tí yẹn bá fẹ́ àkọ́kọ́ nígbàtẹ̀ bá ran ọlọ́ọ̀bá lọ́wọ́ ọlọ́ọ̀bá ní ó ṣe gíní ṣọ́rọ̀ yìí lọ́wọ́ kò rí so àti kẹkọ́kọ́ ma pé wọ́tọ̀ ọlọ́ọ̀bá náà kẹmọ wá retí àdéhùn ọlọ́ọ̀bá ní orí ti ní o nígbàtẹ́ yìí náà bá ti kíní tẹ́ bá ti sa ikó pé àwọn àdéhùn ọlọ́ọ̀bá fọ́lọ́ọ̀bá kò rí bá so abẹ́lọ́ọ̀bá rí kẹlákọ́lọ́ kó dákun kó mọ́ sí wálẹ́ni tí ó mọ̀ ra kọ́lọ̀ọ̀bá kó ṣe wá lẹ́ni tí ó máa dúó síbi àwọn àlàtọ̀ ọlọ́run ba ọlọ́run mọ́ sí wá lẹ́ni tí ó máa tayọ àlà ọlọ́run ba ọlá ìjọkan ṣoṣo ọlọ́run ba àwọn ní àsìkò wa ó ti lọ inshallah ta'ala a máa tẹ̀síwájú ní ọ̀la inshallah lórí aya tí ó tẹ̀lé aya yìí ó dàbí pàtẹ́ sí parí aya ìgbẹ̀nà ó fi bí áyàdíkún wa ìyáyà farhabun so tó bá di lọ́la wa ìyáyà farhabun a parí ẹ̀ mi tí ó tún tẹ̀lé àtàwọn mi tún tẹ̀lé so ilé báyìí tí a sọ ìkọ́nà bá nìkẹ́lá kọ́mọ̀ fi sínú kó fi sínú òsùn wọn ṣẹ́rẹ̀ nìkọ̀kan wa kọ́mọ̀ jẹ́ kọ́ jẹ́ ìbálẹ́jọ bú fún wa ní èyàn ayé àti ní ọ̀hun alkiyama ọlá ìjọkan soso ọlọ́wọ́n ba abẹ́lọ́wọ́n ba an yuriyana alhaqqo haqqan wa an yarzuqana ittiba'a ọlọ́wọ́n ba fi òdodo hàn wá lódodo wá rọ̀ wá lọ́rọ̀ kalima wa an yuriyana albatila batilan wa yarzuqana ijtinaba ọlọ́wọ́n ba kó fi aburú àti ìbàjẹ́ àti ọ̀rọ̀ kó fi hàn wá ní aburú

Wàlíkùn sàrán nàbà tí wọ́n tí ò fi sọ. Sáwọn àdìsí. Wàlíkùn sàrán. Ọmọ Israel. Nínú àwọn méjèèjì láwọn náà fi ní nígbàrí ànábì àpò ààrí ẹni tó ya àìyàn ìṣòro mọ́ lọ́wọ́ lẹ́nu wọn. Ìjọ lọ́wọ́ fi sọ àwọn méjèèjì láti kan jọrọ ṣé àwọn àwọn ọmọdọ́mọ tí wọn òun náà padà wá di ẹni tí òun orí ọlọ́run ni àbí lára àwọn méjèèjì láì náà ni ẹni tí òun orí ọlọ́run ti jáde nínú wọn. naam àwọn ní nípa àwọn ọmọ Ísírẹ́lì tí a sọ̀rọ̀ wọn pé méjìlá ni wọ́n tí wọ́n wá látọ̀dọ̀ ànábì Yákúbù alayhi salatu wassalam wọ́n ní àwọn méjèèjì láyé rèé ẹni rẹ̀ lámà wọ́n sí wọ́n wá ní kódà ọlọ́run sọ gbogbo wọn di ànábì ọlọ́run ọba ó ń bẹ́nu àwọn olùmọ̀tán wí nǹkan wí yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ lálàáfíà ànábì Yusuf nìkan ọlọ́run ọba lè kẹ́lá sí ànábì ọlọ́run ọba nínú àwọn ọmọ ànábì Yakubu gẹ́gẹ́gẹ́ fún rẹ̀ ṣùgbọ́n nínú àwọn àrọ́mọdọ́mọ wọn ọlọ́run ọba lè kẹ́ gbé ànábì jáde láàrin wọn pàápàá jùlọ ànábì ọlọ́run ọba pọ̀ nínú Yahuza ìkan náà ọmọ ànábì Yakubu ni Yahuza ibẹ̀ náà ti mú yahud pé bá ní fìyí so anẹ́bí ọlọ́run bá pọ̀ nù wọn ga ṣùgbọ́n àwọn ọmọ anẹ́bí yaakub méjìlá náà ni wọ́n inni arọ ahada ashara kawkaba wa shamsa wal qamara ra'aytuhum li anẹ́bí yusuf olóhun rí ìràwọ̀ méjì tẹ́gbé morí àwọn mọ́kànlá àwọn fúnrẹ̀ òsí mẹ́ wàṣámsà wàlkọ́mọ̀ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ nìyẹn ra'aytuhum li sajidi morí tí gbọ́n ṣe kí ni tán ṣe sùjúrù fún ànábì Yunus ànábì Yusuf alayhi salatu wassalam ló jẹ́ ká mọ̀ pé méjì láàrin wọn ọkùnrin dẹ̀ ní gbogbo wọn tọ́lọ́wọ́n bá lè kẹ́lọ́ yọ̀ǹda ọdẹ Israeli ni àwọn ni wọ́n Israeli kalẹ̀ gẹ́gẹ́ bí ìgbàtẹ̀ bèèrè pé sí àwọn ọmọ yìí ni wọ́n yẹ aláìmoore ni àbáwọn àrọmọdọ́mọ àwọn àrọmọdọ́mọ wọn ni ṣùgbọ́n ìpìlẹ̀ wọn ni pé ìdílé méjìlá ni wọ́n ìdílé kọ̀ọ̀kan wá látọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan nù gbogbo àwọn ọmọ méjèèjìlá so inú àwọn àrọmọdọ́mọ wọn yẹn àwọn náà wá ya kàtàgìrì ya alágídí àdínì tí wọ́n ya pampamọ́ lọ́wọ́ bá lọ́wọ́ pẹ̀lú àìsàn ọlọ́wọ́ bá ìyà tó tópin ọlọ́wọ́ bá fi jẹ wọ́n kọ́lọ̀ kọ́ máa fi àjẹwà Allahu a'lam ó ti clear bí náà number two alaikisalam tí ò bá ní dá mọ́sálásí rú tẹbámọ̀ yí pé ẹni kàpá láti ṣe bẹ́ẹ̀ tí ò sì ní dá mọ́sálásí rú tí ò ní di pé àà ah, ah, irú ẹfẹ́ pín mọ́sálásí méjì ní ẹfẹ́ ṣìgínì kan èyàn lè ṣe bẹ́ẹ̀ because a rí pé bọ́yá mọ́sálásí yìí mudhamata ni Allahu akbar nẹ́fin kírùn ya fi Allahu akbar ìhun sọ́nù ìhun sọ́nù ni láà ìdẹ́jọ́ àfúnrọ́rùn gbogbo azámọ́ ti parí mẹ́dùn sẹ́gbá ẹ̀wọ́n lẹ́rìn pẹ̀lú mẹ́dùn sẹ́gbá tọba dúró sẹ́gbá ẹ̀kọ́ tó fi sínú ò ní bá sámọ́ wà láì rẹ̀ bá sámú irú àwọn mọ́sálásí mọ́ ń kú fọ́fọ́ gan pé mọ́dúrósẹ̀gbá ni mọ́ ń lọ o mọ́sálásí mọ́dúrósẹ̀gbá kéèyàn má dúró mọ́dúrósẹ̀gbá o ìran kí ẹ̀wọ̀n ni wọ́n kí ẹ̀ ẹjọ́ ìrọ̀lá máa ń ṣe wọ́n máa forí kanlẹ̀ bí ìgbà pé ẹyẹ ń sọka ni wọ́n máa lẹ́rí mọ́lẹ̀ wọ́n máa gbé sókè wọ́n máa lẹ́rí mọ́lẹ̀ wọ́n máa gbé sókè tó tọ́bá ẹgbẹ́ nǹkan báwọn ni káàkó jẹ máa wájọ láti kí eléyìí tá fagùn òsíláì fi ń bẹ̀ tó bá jẹ́ pé wọ́n ní kò ní dá wàhálà lẹ́nu mọ́sálásí tẹ́bá ti mọ̀ pé yóò dá wàhálà lẹ́nu mọ́sálásí káwá mọ́sálásí ní ibi kan ti ń fagùn dáadáa kò rí báyìí tí èní ṣe múdíámà ta ni àhámi yáàsìn wọ́n sì máa lọ sí òkú bẹ̀ tó ká lọ wá bomi wà ṣe múdíámà ni ok wọ́n wà lọ kọ́ra wọn sí mùsọ́lá tó bá jẹ́ sí wípé kò sí mọ́sálásí mi tí wọ́n lè lọ tí wọ́n ti lọ kí ilé tí wọ́n fagùn kán lọ kóra wọn sí mùsọ́lá nígbà tí nǹkan báyìí bá rí báyìí kò sí nǹkan tó burú mẹ́ kò sí ìbáni ṣiṣẹ́ káwọn wá lọ fa ìtọ́bá fẹ́ fagùn dáadáa tí ìbáni ṣiṣẹ́ kò sí nǹkan tó burú mẹ́ nígbà tí ó ní mọ́sálásí tí ó dẹ̀ sí mọ́sálásí mi tí wọ́n lè ti na wọ́n ní tẹ́yàn bá ní àwọn christian nínú family èyàn ti ti sàlàyé fún wọn sàlàyé fún wọn wọn gbọ́ wọn takú wọ́n ní tẹ́yàn ma sàdúwà fún wọn ní àbẹ́yìn òfin wọ́n lẹ̀ à ní fi wọ́n lẹ̀ a ma sàdúwà fún wọn à ní fi wọ́n lẹ̀ torí tàbá fi wọ́n lẹ̀ à nífẹ́ wọn nìyẹn kò yíwá nífẹ́ so ìfẹ́ tà dẹ gbọ́dọ̀ ní sí wọn náà ni ìfẹ́ ìmànà agbọ́dọ̀ nífẹ́ ìmànà fún wọn ha antum tuhibbunahu wa la yuhibbunakum wa tu'minuna bil kitabi kulli ọlọ́run bá ní ẹ̀yin lẹ nífẹ̀ẹ́ mọ̀nà fún wọn àwọn onífẹ̀ẹ́ mọ̀nà fún wọn fẹ́ kí ẹ parun ni ẹ̀yin lẹ́dẹ̀ ní gbàgbọ́ sí gbogbo síra wáwátá náà so a máa ṣàdúrà fún wọn mọ̀ àdúrà tá a máa ṣe fún wọn àdúrà mọ̀nà nìkan ni o ìyẹn ṣàdúrà fún ìfún kèfèrí christian wọ́n ṣe bí ok ok ok naam a bá bèèrè pé àwọn christian tó máa ń sọdún wọn ní gbogbo àwọn ọ̀rọ̀ ọdún tó ń ṣe bóyá easter ni bóyá christmas ni gbogbo àwọn àwọn náà ma gbogbo ọdún tó ṣe lọ́dọ̀ ara wọn méjì tẹ́mi rántí náà nínú gbogbo àwọn ọdún rànù tó ṣe so wọ́n ní tọ́bá ń ṣerú àwọn ọdún wọ̀nyí rèé èyàn sì ń ṣiṣẹ́ tó yẹ pé wọ́n ní bùkátà sí iṣẹ́ èyàn nínú ọdún yẹn bí alápatà ní bí àwọn iṣẹ́ mìíràn tó yẹ pé wọ́n bùkátà yẹn nínú iṣẹ́ nínú ọdún wọn yẹn tí yẹn lè lọ bá wọn pẹran tí yẹn lè lọ bá wọn ṣiṣẹ́ tí wọ́n ní ìdìyàn fún yẹn èyàn bá wọn ṣe tí yẹn bá bá wọn ṣe èyàn gba ẹ̀ṣẹ̀ ọlọ́run bá sọ nínú suratul Maida ọlọ́run wa ta'awanu 'alal birri wat taqwa wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa ń ra yín lọ́wọ́ lórí iṣẹ́ rere àti páyọ̀ Ọlọ́run bá ní ẹ máa ń ra yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti ọ̀tá ìdọ́talẹ̀ kò yí bá ní sí so a tẹ́rí tí èyàn wá fẹ́ gbọ́ yí dáadáa àwọn èèyàn máa ń tara lè rí pé tọ́ bá ń sọdún eégún sí lọ́bá wọn pẹ́ran ayé ni ó mo jẹ́ èèyàn tó sọ fún bẹ́ẹ̀ rí ni wọ́n bá méjì yẹn ni ah ok mo wá gbé làákàyè mi wálẹ̀ síbi làákàyè tiẹ̀ ó dàbí pé kéwú rẹpẹtẹ ọ̀ràn ọ́ mo wá ní káríyàn tí ń ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo nísìn àbọ́n ń sókè Ìbàdàn àbọ́n ń sọdún Ṣàngó wọ́n sọdún Ògún ìwọ náà wá ní kọ́ wá bá wọn sára pàtà bí ọdún tó lè lọ àà ó lè yìn lè lọ yóò mo ni wọ́n ń ṣe náà ń ṣe ṣe síra ní tí yàtọ̀tọ̀ síra wọn الكفر ملة واحدة أجدي الإمام الشافعي رحمه الله تعالى أجد ما شيء وكان بعض أقوانا يرارا الله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته